arrival of ààrẹ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá wọ́n ti arrive. ẹ ti rí wọn that is ààrẹ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá they arrive already in Amsterdam ẹ ti rí wọn. not bad. That's ààrẹ. Gbólóhùn ààrẹ ti dé. A ti jáde ìwọ́tọ̀ ààrẹ ti wọ̀. Ṣé ààrẹ bá lo àdó? Ààrẹ bá lo àdó? The airport. Okay, jẹ́ ká lọ sí. Ancoms. Gbọ́dọ̀ yí pàtì rà pé ìsàlẹ̀. ẹ jọ ẹ mọ ẹ ti ẹ gáìdì àdó síbi tí. ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá nílùú nàìjíríà orílẹ̀-èdè nàìjíríà àwọn náà arrive to they arrived to amsterdam already. pé mákindé àbí kò pé bàbá òkèlè wọ́n lè ṣàlàyé. they are in amsterdam. pé mákindé àbí bàbá òkèlè wọ́n lè ṣàlàyé. àwa lè amsterdam. ó máa ah, skip ó tóbi gan. sáré bí ẹ sí Yes, òun gbọ́dọ̀ tó ní fáwọn ọdún tẹ̀. àwọn àìbọ̀fà rẹ̀ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà is arrived to Amsterdam. àwọn lè rí yẹn. in Amsterdam. That is

I, am calling people. No, you can get on board. So I'm going to show you where to Hi, good morning. Great. you're being here. Fẹ́tú fídíò yẹn. Ok.